ètò jíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń bá ilé ìpín yìí káàbọ̀ kí wọ́n máa ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò jíròrò òwúrọ̀. ètò yìí ló ní ìdájọ́ iṣẹ́ gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀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 dagiri pọmọ rẹ níjà mo ní mo mọ̀ ó yé mi yéké ó dá mi lójú wípé àánú ni mo rí gbà ní tèmi èmi fúnra lára mi mọ̀ wípé ọgbọ́n orí mi ò gbé ìmọ̀ mi ò gbé òye mi ò gbé àánú ni mo rí gbà ní tèmi òun náà ló jẹ́ mọ́ wípé o ṣé bàbá mi o ṣé ọlọ́run yanu o ṣé ẹkùn tagiri gbọ́mọ rẹ̀ níjà èmi fúnra lára mi mọ̀ páàánú ni mo rí gbà ní tèmi bẹ́ẹ̀ ni bàbá mi mo mọ̀ ó yé mi yéké ó sì tún dá mi lójú wípé àánú ni mo rí gbà kì í ṣe ọgbọ́n orí mi kì í ṣe ìmọ̀ mi kì í ṣe agbára mi kì í ṣe gbogbo òye tí mo ní pátápátá àánú ló ń fọhùn mọ́ mọ́ olórin ó ní mo mọ̀ mo mọ̀ èmi fúnra mi mọ̀ pé àánú ni mo rí gbà ẹ o àánú ni mo rí gbà tí mo fi lè gbé ọwọ́ mi lóru èní tó ṣeé gbé tí mo rí ẹsẹ̀ mi tí mo rí ìgbé sókè ó ṣeé gbé mo tún lanu orí túbọ̀ ta àánú mọ̀ ni àwọn tó dáa jù mí lọ wọ́n ti ṣe kí ni wọ́n ti kọjá lọ gbogbo àti àti darapọ̀ mọ́ mi lóore ní àánú lájọ rí gbà òun lè ṣe ní àǹfààní láti lè darapọ̀ mọ́ abẹ́ àkóso ohun títọ̀dọ̀ tèmi lóore ní kí ló wá yẹ ká wá ṣe ń gbà yẹn ká kúkú máa gbé arúgbó ọjọ́ ga ká máa yìn ká máa ṣe lọ́ba ẹ̀yìn òkè wọ́n máa fi yẹn náà kí máa fi kí yín káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tẹni lórí Kaftan television Yorùbá tiyín orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ ayálò ńlá fún mi Eh, elédìdí Ìfẹ̀tìyín gangan gangan yìí kan wọ́n ń pè ní Àṣàkẹ́ eh, bẹ́ẹ̀ náà ni gbogbo bẹ́ẹ̀ bá ti ń pè náà ló bá mi lára mu ẹlẹ́gì tí ẹ̀kọ́kọ́ máa kí eh, ẹ̀yin olólùfẹ́ ètò ìjíròrò òwúrọ̀ pé ṣé dáadáa lẹ wà ṣàlàáfíà ni ọ̀dẹ̀ ń kọ́ ń dùn láṣẹ Ọlọ́run wa náà àkókò máa dùn ni ṣé ti ṣe ti ti ń dúró pé tó sọ pé òun tá a wá ẹ mọ̀ nílẹ̀ mm. <laughs> ẹ káàbọ̀ ṣe dáadáa lẹ dé. a dúpẹ́ o a dúpẹ́ fún aláwọ̀ rabi tó tún mú a rí àkọ̀tún òwúrọ̀ ọjọ́ òní tó tún jẹ́ ká rí lákọ̀tún lákọ̀tún mm. a dúpẹ́ lọ́wọ́ ọba aláàánú tó ń ṣàánú wa ọba tí òro tẹ̀ṣẹ̀ wa tí òro tàìmọ́ ṣe tí òro tàìṣedéédéé wa ní gbogbo ìgbà. Mm. Eh, wọ́n tún jí wa pẹ́pẹ́pẹ́ láàárọ̀ yìí. àtúrọ̀wọ́ gbé. ìwọ olùfẹ́ wa náà tó tún wò wá láàárọ̀ yìí mm. wọ́n ṣe jí ọ pẹ́pẹ́pẹ́ náà ó tún jí ó mm. láǹfààní láti lajú ó sì láǹfààní láti gbọ́ mm-hmm. orí ọ̀fẹ́ ńlá ni ọba láàánú ẹ ṣé àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lákọ̀tún fún tòwúrọ̀ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo ibi tẹ́tí ń wò wá tẹ́tí ń wo iléeṣẹ́ Kaftan television Yorùbá pàápàá jùlọ ètò ìjíròrò òwúrọ̀ tẹ́ ń wò láàárọ̀ láàárọ̀ tẹ̀tí máa máa retí pé hmm. a fẹ́ gbóhùn ọlá hmm. a fẹ́ gbóhùn ayọ̀ a fẹ́ rójú ọlá hmm. a fẹ́ rójú ayọ̀ ire owó ire ọmọ àlàáfíà ìkúbalẹ̀ ọrọ̀ ọlá àtayọ̀ òun náà lẹ́yìn máa rí kò ní tán lẹ́ẹ̀dẹ́ yín kò sì ní tán lọ́dọ̀ tiwa láṣẹ Èdùmàrè Yétúndé Adéyẹmọ lèmi ń jẹ́ o èmi lọmọ wọn lóńdó òǹdó òkè àgbẹ̀nílé bàbá tó bí mi lọmọ èmi lọmọ àgbógbòmọjà ọmọ àtórí ìlẹ̀kẹ̀ dólùkù Ọ̀yọ́ ọmọ méjì káyé nà bí ọkọ ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ tọjọ́ tòní elédùn ó sì bá wa ṣe yóò dùn gbọ́ngbọ́n yóò kàn sí i bẹ́ẹ̀ náà là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbààgbà lórílẹ̀ pátápátá àti gbogbo àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ tún jẹ́ ojú wa ṣe lọ́jọ́ tòní ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. ẹ kú lé òun náà là ń kára lé bẹ́ẹ̀ kejì mi ṣe sọ wọ́n sì pé ẹ kú ọ̀nà náà là ń hmm. kí ara ọ̀nà gbogbo yìí tẹ̀ wá lé pátápátá náà là kí kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ ẹ sì mọ̀ pé tá a bá ti dé báyìí àwa nìkan náà kọ́ la tún máa wá èmi àti kejì mi náà kọ́ la máa wá hmm. ẹ̀yìn àlejò wa gan náà ta tún máa jọ sọ̀rọ̀ àwọn náà ti wà ń kàlẹ̀ wọ́n ti wà ń digbí ṣùgbọ́n tó bá tó àsìkò ẹ máa rí ojú àlejò wa ojú àlejò wa níbẹ̀ ọ̀rọ̀ mọ̀ràn kékeré tá a fi ṣe ara wa létí lóòrè ní òun la pé àkórí ẹ̀ ní ohun ọwọ́ mi ò tó hmm. má fi gọ̀gọ̀ fà á <laughs> n tí ò dáa ni ẹ má jẹ́ ká máa joyè ohun ọwọ́ mi ò tó ìgbọ̀ngàn fa. n tọ́wọ́ ẹ ò tó kí lè tó òkùnkùn fi lẹ̀. Ah, hmm. bóyá o máa nílò láti gas díẹ̀ sí i ni kọ́wọ́ ẹ tó tó. o ò sì lè lọ kangi mẹ́sẹ̀ torí tó bá kangi mẹ́sẹ̀ gangan ló ṣì ń lò yẹn wàá rọra dúró nígbà tọ́lọ́run máa fi kún bóyá ọjọ́ orí ẹ tó fi máa ga sí i. tọ́wọ́ ẹ á fi tó tọ́wọ́ ẹ á fi tó nírọ̀rùn nírọ̀rùn tí ò ní mú ni lára wá. torí ohun bá ṣe fúnyàn rọrùn nírọ̀rùn. Eh, nítorí gbogbo eh, Eh, họ́wùhọ́wù tá à ń gbọ́ nígboro nísìnyí àwọn ìwà wọn ọwọ́ mi ò tó hmm. ká fẹ́ máa fi gọ̀gọ̀ fà á òun ló ń fà á. lọ́wọ́ àwọn ọmọ píníṣín píníṣín eh. àwọn ọmọ tó sì wà ní abẹ́ ìtọ́ni àti ìbáwí òbí. Eh, àwọn ọmọ tí wọ́n ti jọ ọmọ ọdún mẹ́rìndínlógún. mẹ́rìndínlógún. méjìdínlógún. thirty. mẹ́tàlá. mẹ́tàlá. ah kẹ́sì máa bá wọn ní ìdí ìwà tí ò tiẹ̀ bójúmu hmm. rárá hmm. kí ọmọ ọdún mẹ́tàlá kó sì kó kí wọ́n kàn ṣá ẹ̀dá ẹgbẹ́ wọn pa. àwọn ọmọ ọmọ ọdún mẹ́tàlá wà nínú àwọn tó jọ ṣiṣẹ́ yẹn. mẹ́tàlá mẹ́rìndínlógún méjìdínlógún. seventeen fifteen ah, thirteen. èmi tẹ̀ ń béèrè pé kí ni wọ́n ń wá. Ah, àwọn ọmọ kéékèèké yìí kí ni wọ́n fẹ́. kò sórí lára ibi àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ṣẹlẹ̀ nǹkan ti ṣe wa o hmm. àfi kọ́lọ́hún kó ṣàánú wa o. bẹ́ẹ̀ni. nínú bíbélì gan mi rò pé ìlú sódómù àti gòmórà gan ó burú tó yìí kọ́lọ́hún tó parun o. Hmm. ìwé mímọ́ dẹ̀ fìdí ẹ̀ lélẹ̀ pé tó pẹ́ ayé bá ti dé. oríṣiríṣi nǹkan ló máa máa ṣẹlẹ̀ kó má jẹ́ pé òun rèé o kó má jẹ́ pópin ayé ti ah, dé. ó ti dé o hmm. nígbà tó ń bi àwọn ọmọ yìí pé irúfẹ́ kí lẹ rí pẹ́pẹ́sẹ́ wọ́n ní orí eh, social media làwọn ti ń rí àwọn nǹkan hmm. ńláńlá oríṣiríṣi hmm. nígbà tó ọmọ ọdún mẹ́rìnlá hmm. méjìdínlógún tó máa ma ra mọ́tò tí bàbá ńlá kú bàbá ẹ̀ tẹ́pẹ́ látọdún tó ti ń ṣiṣẹ́ kò ríra. wọn ò ríra. àwọn ibi tí mo ti wá ń wò pé kó má jẹ́ pé eh, àwa fúnra wa là ń ṣe ra wa àwọn lifestyle celebrity lifestyle Hmm. tí àwọn ọmọ yìí ń wò lórí social media a nílò láti pe ara wa sí àkíyèsí o. Hmm. àwọn lifestyle tá a dẹ̀ ń sọ yìí náà lórí irọ́ ni. Ah, ah. nígbà tí èèyàn kan bá ṣe ọjọ́ òbí tó ṣe là ọjọ́ mẹ́ta àbọ̀sẹ̀ méjì tẹ̀wá lọ́rẹ́ǹtì bẹ́ẹ̀lì owó ẹ̀ lọ́rẹ́ǹtì bẹ́ẹ̀lì owó tẹ̀wá ń jù mọ́ra yín tẹ̀ ń jù mọ́ra yín àti bó káàdì o tẹ̀ jù mọ́tò tẹ̀ nínú ẹ̀ yíyá ni ẹ̀ lọ́rẹ́ǹtì ẹ̀ àwọn ọmọ yìí sì wá ń wò ó pé ṣèbéyàn kan lélẹ̀ ṣèbéyàn ah. ìyá kan ló bí títí kan aṣọ ọ̀pọ̀lọpọ̀ celebrity aṣọ yíyá ni o hmm. ó lè jẹ́ pé bóyá wọ́n fi polówó iṣẹ́ tẹ́nìyẹn ṣe hmm. gbogbo nǹkan táwọn ọmọ yìí ń rí tó ń rí tó ń rí tó ń rí ìyẹn wà bẹ́ẹ̀ hmm. ìdàkejì. gbogbo ẹ̀ náà bá ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á ìwà tí ò dáa ni eh, kátẹ̀ mẹ́nu kúrò lọ́dọ̀ àwọn ọmọ a sì máa láǹfààní láti tún sọ̀rọ̀ nípa àwọn ọmọ kéékèèké yìí nítorí a máa sọ̀rọ̀ nípa wọn bóyá lórí ètò ní kòpẹ́kòpẹ́ ní inú ilé ńkọ́ nínú ilé iṣẹ́ ńkọ́ òun hmm. ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà bóyá torí nǹkan tó ń sọ àwọn àwọn oríṣiríṣi nǹkan tá à ń rí lórí ẹ̀rọ ayélujára ọ̀rẹ́ mi ti sọ èmi náà fẹ́ àfàìmọ̀ kó má ṣu ara. Ah, ayé wa ti wá da ayé láyé ìgbà yẹn tán bá ní pé eh. wọ́n ṣògùn owó àgbàlagbà la mọ̀ tó ń ṣògùn owó. bẹ́ẹ̀ni làmọ̀ pé ó ṣògùn owó àgbàlagbà tó máa ṣògùn owó gan-an eh. yóò rò lẹ́ẹ̀mẹ́fà. kó tó ṣe á nítorí pé wọ́n yà má jẹ ọmọ òun eh. ṣùgbọ́n nísìn ọmọ ló ń ṣògùn owó nítorí kí yà má jẹ òbí. kí yà má jẹ ìyá òun ìyà táwọn jẹ ti pọ̀ jù. at the end of the day àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìyá òun náà náà tún ní pé kó lọ mú wá. kí gbà wo ni ò ní rí bẹ́ẹ̀ òun ni <laughs> ẹ̀dẹ̀ káre o gbogbo ẹ̀yin ìyá tẹ̀ ń hmm. sọ́pọ̀tì wọn hmm. ẹ̀yin lẹ̀ ń gbá wọn lẹ́yìn. sáwọn ìyá kan ń sọ́pọ̀tì wọn. Ah! kínní kan association mi fẹ́ máa polongo àwọn orúkọ àwọn pípù yẹn mọ́ ni wọ́n mà hmm. láṣọ wọ́n dá association. Hmm. bẹ́ẹ̀ ni. wọ́n ní pé bẹ́ẹ̀ kọ́. wọ́n ní association ìyá àwọn ọmọ tá à ń sọ yìí wọ́n ní ẹgbẹ́ association tí wọ́n ń ṣe. Okay ìyẹn láti fi ìfìdí ẹ̀ lélẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ òbí ló ń kí àwọn ọmọ yìí lẹ́yìn láti wùwà tí ò dáa láti máa wùwà wọn wọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á aṣáàrí tó jẹ́ pé tó ń sọ pé ìyà yẹn ti pọ̀ ju àtìgbà táwọn ọmọ òun ti dáwọ́lé iṣẹ́ tó ń ṣe yìí láyé àwọn ti bẹ̀rẹ̀ sí ní da torí ìyà táwọn jẹ ti pọ̀ jù. kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run gbogbo ìwà yìí ìwà tí ò dání torí pé nígbà ẹ̀yin nìkan wọ́n ní oníyà ló máa ń jẹ <laughs> tó pọ̀ jù nínú ẹ̀ mm. gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọ́n kàn lè bẹ́ẹ̀ ṣe pẹ̀lẹ́ àwáwá òkè àṣọṣe ó túmọ̀ sí pé gbogbo ìwà wọn wọ́n mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà ìwà tí ò da ni ẹja jìnà sí ẹja jìnà sí ìwà tó jẹ́ pé kò tiẹ̀ lè mú ìdàgbàsókè gan bá àdúgbò àtòrílẹ̀-èdè ẹ worú ọmọbìnrin tí wọ́n ṣá inú ipò wo ni àwọn òbí ẹ fẹ́ wà nítorí pé ẹ̀yin fẹ́ lówó òjijì. Hmm. ká wá gbóṣù bàràbàǹdẹ̀ fáwọn fíjìláńtẹ́ tó ṣiṣẹ́ yẹn hmm. tó yẹ pé wọn ò ṣe ló kù òru hmm. ká gbóṣù bà fún ah, wọn. èèyàn tó bá bímọ gbọ́dọ̀ ṣerú ẹ̀ ló kù òru. àìmọye irú ẹ̀ ló òru àìmọye wọn wá lágbájá wọn wá yá irú eh. ọmọ wọn orí ọmọ wọn wọn fi ń fọkọ ọmọ <laughs> ọ̀nà eh. àti má forí irú ọmọ wọn eh, fọkọ ọmọ. ẹ̀mí èèyàn dẹ̀ wá jó àwọn ọ̀dọ́ lójúmọ́ hmm. àfi bí ẹni ń dúbú ẹ̀dìyẹ hmm. torí ta bá ná dúbú ẹran sì tóbi àfi bí hmm. ẹni mẹ́dìyẹ tó da dùbúlẹ̀ tó dúbú ẹ̀ ah, kábíyèsí ọlọ́run kábíyèsí ọjọ́ wo ní bíbá yìí náà lóbìnrin kan náà ló pa ọkọ ẹ̀. ẹ nítorí ó ká lè mọ. Hmm, wọn ní a lè lóyún ẹ ó àhámọ sọ yẹn lórí ètò èkejì mi a fẹ́ lọ dé òkè lọ́run torí àsìkò wa ti sáré káre gbé àlejò wa sí orí ìjókòó orí wo ló fẹ́ ká lọ wò ní ká fẹsẹ̀ rájò. ṣáàní lọ gbọ́ orin bàbá wa òbí hmm, ìwà ìkà. ìwà ìkà kò pé ara mi yé máa dán wò ìwà ìkà kò pé ara mi yẹra kò dáa kọ́lọ̀ jẹ́ àrífọ́nrán ẹ̀ Ah, ah, jẹ́ ká lọ wọ́n ní ká lọ wo orin bàbá wa Ebenezer Obey ìwà ìka ẹ̀ ká fi fẹsẹ̀ rájò tá a bá padà dé àwa àti àlejò wa náà la máa jọ dé ẹ kú kalẹ̀ lọ́dẹ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín fún àǹfààní ẹ̀jẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò orúkọ tèmi ọlá ọ̀nàbàjọ́ bẹ́ẹ̀ lẹ́rìí mi náà wà ńkàlẹ̀ hmm. a wà ní yétúndé <laughs> hmm. ọmọ adéyẹmọ. ó pè tán <laughs> ọmọ adéyẹmọ kọ. aya ọmọ dúdú wa náà ti wà náà àwọn náà ti darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ sórí ètò sísá ma. lè ojú yín ṣe ó ṣe yọrí yọrí. bẹ́ẹ̀ wọn dán sí jésù mm, lórí. ojú wọn ṣe take me o <laughs> take me o. máìlì wọn gan pàápàá pa wọn lórúkọ ẹ oh, pa wọn. <laughs> bóyá pa wọn ẹ ẹ pa wọn ok. ó ga jù. <laughs> ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. yes ma. Mhm. ẹyára lẹ́ẹ̀ tí rojú àlejò wa lórí ètò lórí ni ẹ bá wa ṣe àfihàn ara yín fún ara lé orúkọ yín Um, orúkọ mi ni Ajayi Damlola Esther tí gbogbo ènìyàn mọ̀ sí Wùnmí Jésù. Wùnmí Jésù bẹ́ẹ̀ ni màá. ẹ má bínú ká tẹ̀ tó lọ síbi iṣẹ́ tẹ̀ ń ṣe pé kẹ́ ẹja ṣe ẹja lọ fi ṣiṣẹ́ tẹ̀ ń ṣe irúfẹ́ àwọn iṣẹ́ wo lẹ máa ń ṣe ká tó wá padà sídìí Wùnmí Jésù. mo manage studio mm-hmm. bẹ́ẹ̀ ni nǹkan tí mo ń ṣe for now nìyẹn. lẹ́yìn kẹ́ manage studio nǹkan ṣẹ́ mi ò lè tún ṣe. mo máa ń ta àwọn like perfumes bẹ́ẹ̀ bọ̀ mi ò rí lè wà ní sódà kí ló bí wùn mí jésù. dòwó um, mo ní talent orin láti kékeré wá mm-hmm. hmm. bẹ́ẹ̀ ni but ìgbà tí mo wá di àgbàlagbà ìgbà tí mo wọ school mm-hmm. mo bẹ̀rẹ̀ sí máa kọrin mo ní time fún orin kíkọ láti máa jáde lọ síta bẹ́ẹ̀ ni. ẹ ó túmọ̀ sí pé olórin olórin ni yín olórin ni àbí tẹ bá ń lọ yẹn ẹ ẹ dárúkọ àwọn onílù àwọn iṣẹ́ ò lè ṣe ẹlẹ́ manage sí bóyá wọn àmọ̀ yín sí bóyá wọn pọ̀ wọ́n jẹ́ àmọ̀ sí olórin àmọ̀ yín sí olórin ẹ̀mí. <laughs> bẹ́ẹ̀ ni olórin ni mí dò mo tún ní studio fúnra mi uh-huh. tí mo manage fúnra mi. ẹni sọ̀rọ̀ studio yẹn tẹ̀ manage ẹ̀yin lẹ ní bẹ́ẹ̀ni mo ní ẹ̀yin lọ́lọ́run jogún ẹ̀fọ́ lágbára Ọlọ́run. Mm, ìyẹn ló ń yọ kíní táwọn yìí ẹ̀kọ́ wa jẹ́ kó ráyè jáde lọ fún mi ní station ti tẹ́lẹ̀ mi. ó ṣe ṣùgbọ́n èmi máa wá ṣe free session. ó bá tán àbí ah, ẹ ní gbà mí lálejò. Ah, ohun tó dùn ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀mí láti wò mí jésù fi ṣe ah, láàárọ̀. wọ́n ti ní àwọn ẹ̀sìpẹ̀tì mi ẹ jẹ́ kí n wá ṣe báyìí lẹ́kùnrẹ́rẹ́ orúkọ yín gbà tẹ́ dé kò sí wù mí jésù náà kí ni àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní pè é ní wù mí jésù àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀. Um, orúkọ yẹn ó jẹ́ orúkọ tí dádì mi fún mi nígbà tí hmm. mo wà kékeré ọmọ wù mí hmm. but wọ́n láì kọ́ máa pè mí ní Ọmọ́wùnmí láti kékeré wá kódà gan di ìsìn wọ́n láì kọ́ máa pè mí ní Ọmọ́wùnmí wọ́n mo tún wòye pé ah mi ò lè máa lo Dámilọ́lá Àjàyí Dámilọ́lá Àjàyí Dámilọ́lá mo kàn dísáì pé màá máa lo Wùmí Jason Wùmí Jesus mo fẹ́ lò tẹ́lẹ̀ bọ̀ mo ní pé kò lọ bẹ́ẹ̀ yẹn so bẹ́ẹ̀ ni nígbà téèyàn bá pèrè ní Wùmí ó tún wá fi Jesus gbà láì ṣe pé ṣẹlẹ̀ sọ pé women's Jesus. nítorí <laughs> ẹ̀ mo ṣe decide wípé màmá lò Wùmí Jésù bẹ́ẹ̀ ni èyí tí dáàdi mi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí. ẹ̀yin tí ń ṣe báyìí náà tẹ̀tí wá ń kọrin tẹ̀tí wá bẹ̀rẹ̀ sí ní kọrin torí kéèyàn tó lọ ṣí odidi studio <laughs> musical studio tó dàbí rehearsal studio bẹ́ẹ̀ni tó dàbí recording studio Ah, lóbìnrin lóbìnrin a ti níbi téèyàn gan ti kọrin dé fúnra rẹ̀ ó ti tó ọdún mélòó ṣe ti wà níbi iṣẹ́ rẹ̀. Um, kò tí ì pẹ́ náà um, four years back ah, five years back. téèyàn bá ti bí ọmọ ọdún mẹ́rin mẹ́rin sí ọmọ ọdún márùn-ún ó ti yé ah, àwọn ọmọ ọdún márùn-ún òde wọ́n ti wà ń pamari tírì. bẹ́ẹ̀ni kí ẹnì. wọ́n ti mọ nǹkan tó kàn gan. bẹ́ẹ̀ni o ah. eh, bíi ọdún márùn-ún sẹ́yìn. bẹ́ẹ̀ni. ṣé kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ fi bára yín nídìí iṣẹ́ rẹ̀. Um, mo jẹ́ ẹni tó jẹ́ pé máa ń compose rẹ̀ gan-an hmm. mo lè lálàá kí n gbórin lójú àlá mi hmm. like that nígbà míì ara challenges kan nìyẹn pé tí n bá gbórin ní ojú àlá tí mi ò ní rántí mọ́ but a máa tún lọ gbàdúrà sí ọlọ́run a tún. Hmm ìmísí àtúnṣe ìmísí àtúnṣe. ọ̀rọ̀ <laughs> talent kan tí mo ní tí mo ní nìyẹn máa gbọ́rin lójú àlá mi and nínú nígbà tí mo wà ní school ní secondary school nígbà yẹn mo láìkí máa kọrin ní class hmm. a máa jókòó máa kọrin máa lead nígbà mi assembly máa lead ní assembly nígbà mi so um, teacher mi nígbà yẹn ni pé ah you become a musician o. No? you this lady mm. because you have that talent musician kẹmi tiẹ tí ìlàlà yìí pé màmá um, jáde lọ síta màmá kọrin bẹ́ẹ̀ yẹn as in èmi kọ́ mi believe pé màmá compose ẹnu ilé màmá hmm. kọrin nígbà mi tí mọ́mi bá hmm. eh, <laughs> nígbà mi tí mọ́mi bá ní kí n fọbọ́ ńgbà mi orin ni ṣáá tí màá fi fọ́ tán nígbà mi màá fi one hour two hour kọrin hmm. mo ní ah wait tí ìfọbọ́ tán ni màá forin disturb ará àdúgbò àtìgbà yẹn yẹn wọ́n ti mọ̀ ní pé ah orin hmm. leléyìí máa ó dà pé orin bẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ni <laughs> ọmọ látọrọ orin lábẹ́ bẹ́ẹ̀ ni so bí mo ṣe ẹ̀yìn àwọn ìṣẹ̀wò lẹ́wọ́ ló wà ṣẹlẹ̀ tẹ́ fi wá bára yín di iṣẹ́ rẹ̀ professionally kẹ́ tẹ́ fi wá mu gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ bẹ̀rẹ̀ sí ní máa wó lórí pé à ń kọrin. nígbà tí mo wà ní um, church ìjọkùn hmm. báyìí ìgbà tí mo kọrin ṣáà pé èmi sì yẹn sọ̀kalẹ̀ hmm. nígbà yẹn àwọn ẹ̀mí sọ̀kalẹ̀ so ah, èmi báyìí mi ò believe nípa èmi sí tẹ́lẹ̀ ah, àwọn ní kí ló ní mo kọrin ìwà ni tó máa hmm. pásítọ̀ wọn wá pè mí níjọ́ kan báyìí pé ah, kò sí nǹkan tí màá ṣe orin yìí ṣáá ni pé kí n lọ hmm. mú gẹ́gẹ́ bí iṣẹ́ kí n máa kọ kí n máa kọrin káàkiri wọn ni òkè ah, o tí mo ṣe lọ gbàdúrà sí nìyẹn tí mo ṣe bẹ̀rẹ̀ sí máa kọrin. ṣé ìrántí hmm. iṣẹ́ àkọ́kọ́ tẹ kọ́kọ́ ṣe professionally bóyá wọ́n pè yín jáde láti inú ìjọ tí yín ni àbí nǹkan kan. lọ síbò míì. do mo ń ṣe computer training gbà yẹn tó púpọ̀ o. ló pọ̀ o twenty. <laughs> àbájọ tó fi ní studio. <laughs> Eh. mo ti fẹ́ sọ náà pé wọ́n ju àwọn engineering student ní ilé wọ́n ṣe ah, àwọn <laughs> àwọn obìnrin bí ọkùnrin. Eh. so iṣẹ́ kọ̀m̀pútà mo ń kọ́ ń gbà yẹn kí n tó wọ iṣẹ́ orin lọ. ṣé bá tẹ̀ sí rí ọmọbìnrin tó jáde nílé. bẹ́ẹ̀ tó wọ ṣéènì bóyá kò rántí wọ yẹ́rìngì sí <laughs> obìnrin bí ọkùnrin bẹ́ẹ̀ ni <laughs> obìnrin bí ọkùnrin ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ìgbà yẹn ni ẹ wá kọ́kọ́ gba iṣẹ́ alákọ̀ọ́kọ́ tẹ̀lé sọ pé iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe rè professionally nídìí iṣẹ́ orin ẹ̀yin ṣàlàyé lọ fún wa pé ẹ̀ ń ṣe kọ̀ǹpútà ń gbà yẹn wọ́n wá pè yín kẹwàá kọrin ní ṣọ́ọ̀ṣì kan àbí. bẹ́ẹ̀ ni ṣọ́ wá fún yín lówó ni. dówó fún mi ló ń gbà yẹn dówó mi ò jẹ́ni tó jẹ́ pé ojú mi máa ràn mọ́ owó bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni tí n bá lọ church hmm. bá lọ church anything mo lè lọ kó tún pé nípa rẹ̀ dúró láti gba ọ̀nà rírì ọ̀hún bẹ́ẹ̀ ah. ẹ̀yin ni mo kọ́kọ́ rí o <laughs> ẹ máa gbàgbé ọ̀nà rírì ọ̀hún sí ah, church. èmi ò ẹ lọ torí ẹ bẹ́ẹ̀ nítorí hmm. owó tó máa kọ́ ọ lọ máa mínísítà nígbà mi kan ọ lè fún mi ní ọ̀nà orí yọ̀m tó jẹ́ pé màá wà surprise pé ah tóyìn tóyìn ni tóyìn náà bẹ́ẹ̀ so tó ṣe rí nìyẹn. ẹ jẹ́ n tún béèrè léyìí lọ́wọ́ yín ó ti tó bíi singles mélòó àbí album tẹ́ ṣe. um single kan mo ṣe ṣe that's last two years hmm? album mi on the way ó máa ó máa wà ready very soon màá dẹ̀ launch very soon. ọlọ́run àṣírí rọrùn àmì hmm? single tẹ́ ṣe ṣe yẹn kí làkúrẹ́ ẹ̀. àjọni àjùnilọ bẹ́ẹ̀ni ma ẹ jẹ́ jẹ́ ká hmm. ìyẹn náà gbóhùn yín látàárọ̀ tètè dé ká gbóhùn yín. <clears throat> mo dúpẹ́ pé mo rí àánú gbà mo dúpẹ́ pé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló àánú gbà ọba mímọ́ kìkìdá ọ̀run mo ṣèbà mo ṣèbà rẹ ọba mímọ́ ọba mímọ́ ayérayé ọba àwọn ọba kìkìdá ọ̀run mo ṣèbà mo ṣèbà rẹ àpàlà tó sọlé ayé ró jagunjagun máa fi tìbọ̀ ṣe ọba tó ní kí ìmọ́lẹ̀ wà ìmọ́lẹ̀ mm. sì wà ọba tó ń tún ayé ènìyàn ṣe ní dáadáa sí dáadáa mm. ìwọ ni omnipotent ìwọ ni omniscience ọba àwọn gàǹgà tó ń fi gíga tẹrí ẹni tó fẹ́ẹ́ fi gíga tẹrí ọmọ olóògo bá Dàńsàkì ọba hmm. hmm. olóògo àjọbọ àjùnilọ hmm. ọlọ́run àgbà ẹ ò lọ́jọ́ orí ṣé bí ìwọ làjùnilọ tí kò bá sí ìwọ. Hmm ibo ni n bá gbé tí kò bá sí ìwọ èmi àtẹ̀bí mi n bá ti kú ìwọ ló ràn wá lọ́wọ́ o ẹ ṣe ológo àjọwọ́. wọ́n ní àjùní lọ hmm. ẹ ò lọ́jọ́ orí rárá <laughs> ìyẹn nìkan mo tiẹ̀ gbé níbẹ̀ kò nájọ́ orí ajónilọ́ni bàbá àgbàlagbà. ọba ogbó tí ò gbó. Hmm, hmm. tó ti gbó tí ò sì tún gbó àyọ̀ǹgẹ̀ ni <laughs> hmm, ẹ kú iṣẹ́ takuntakun ọlọ́run á máa ràn yín lọ́wọ́ á eh, tún máa fi agbára kún agbára fún yín á máa fi okun kún okun fún yín nígbà tí wàá ṣe single ẹyọ kan láti bí ọdún méjì sẹ́yìn kí ló wá dí àwọn single àti àwo lọ́wọ́. Um, mo jẹ́ ẹni tí ò kì í rush bẹ́ẹ̀ ni mo like kí n máa gba ìdarí láti ọ̀dọ̀ Ọlọ́run wá like àwọn others other guest artists like musicians hmm. ti máa rí tó máa ṣe single tó bá ṣe single lẹ́nu hmm. ó lè di next month wá tún ṣe bí jáde bọ́ mi ò rò yẹn máa ń tẹ̀lé ìdarí bẹ́ẹ̀ ni <laughs> sáré tó pọ̀ <laughs> social media ọ̀dọ́ yìí náà ti máa pò pọ̀ gbogbo orin olórin èyí tí wọ́n lè yí ọwọ́ orí ẹ̀ kúrò wọ́n yí ọwọ́ wọ́n fi gba ẹsẹ̀ míì mọ́ ń dì í ẹni ẹlẹ́ni. <laughs> so máa ń gbọ́ ìdarí látọ̀dọ̀ ọlọ́run wa so ìgbà tí ọlọ́run ti ní pé ó yá lọ ṣe album ó ti tó gẹ́ torí ẹ̀ náà lèmi náà ṣe gbẹ́sẹ̀ láti ṣe album yẹn náà. ṣé album yẹn ti wá wà ní ojú ọ̀nà báyìí sí. bẹ́ẹ̀ ni. album yẹn máa ní tó track mélòó. five tracks. Hmm. ó máa ní tó five tracks bẹ́ẹ̀ni bíi mélòó ló ti wá wà nílẹ̀ ńbẹ̀. five tracks dòwó five tracks náà ti wà rẹ́dì ó kọ̀ kù a little thing níbẹ̀ láti hmm. ní. làwọn ṣẹlẹ̀ sàwọn àkórí àwọn orin tó wà nínú ẹ̀ um, àní ẹ̀kọ́ torí <laughs> copyright. Hmm. alágbàwé mi tẹ́wọ́ gbọpẹ́ it is the lord's doing unlimited praise and unlimited praise too. ó dáa ẹ jẹ́ àṣẹ báyìí a fẹ́ dé òkè lọ́hùn-ún náà bàbá padà dé bí ẹ tó ṣe di ẹni tó ní studio ẹ orí yẹn láàbọ̀ ẹ ṣàlàyé ẹ fún wa ẹ orí yẹn láàbọ̀ sí orí wo lẹ fẹ́ ká lọ wò ń lé náà ká fi fẹsẹ̀ rájú bá a ṣe ń lọ ní agbára yìí hmm. orin tó bá ti wù yín ni. dẹ̀wọ̀ máa fẹ́ràn orin màámi Tọ́pẹ́ Alábí. ìgbónú wọn. hallelujah. Eh, eh ni ó máa bá gbọ́wọ́ jó lápàbẹ̀ wọn a. hallelujah ó yá síwọ ọlọ́run mi. ẹgbẹ́ sókè hallelujah la ó bá wọn tọ̀run. ẹ mọ̀ sí jẹ́ ká bá wọn tọ̀run ẹ jẹ́ ká sì mọ̀kọ́ pẹ̀lú àwọn tàyè. <laughs> ẹ jẹ́ àdé òkè lọ́wọ́ ká lọ́wọ́ rẹ̀ tán ká làbí ní hallelujah ká fífi ẹsẹ̀ rájú tá a bá padà dé ká tẹ̀síwájú náà lọ́tà sọ ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ àpadàbọ̀ ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Captain television yorùbá tiyín gangan báwa tí àlejò wa Wùmí Jesus ah sorry Wùmí Jesus <laughs> èmi gan gan láì ṣe tí ọmọ <laughs> Jesus Wùmí Jesus. lélẹ́yìí Wùmí Jésù lájọ wà lórí ètò lẹ́nìí ó kó sí lẹ́nu ni náà gbogbo okú ti ń yọ̀ lọ <laughs> ẹ kú kalẹ̀ lórí ètò yes ma sista sista wa lénìí kó tó di pa lọ sílẹ̀ agbára à ń sọ̀rọ̀ àwọn ìrìn àjò ní nípa iṣẹ́ orin bẹ́ ṣe bẹ̀rẹ̀ bẹ́ ṣe dẹni tó ń kọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mm-hmm. èmi dẹ̀ rántí pé kó tó di pé àlọ́ ní agbára náà mo sọ pé tá a bá fi padà dé torí ẹ ní ẹ ní bẹ́ẹ̀ ni studio studio recording studio. ẹ kí lẹ ṣe tún di hmm. ẹni tó ní studio báwo ni ó ṣe ṣẹlẹ̀ gan. Hmm. Um, lọ́rọ̀ studio yẹn dọ̀wọ́ hmm. nígbà tí mo ṣe first track mi first single mo lọ ṣe ń tà pọ̀ challenges pọ̀ kí n tó release single yẹn gan-an ah, ó pẹ́ nǹkan tó jù mí rí bẹ́ẹ̀ so dádì mi ò dẹ̀ fẹ́ kí n máa ṣe wàhálà kò hmm, jẹ́ni hmm. <laughs> tí mi ò kàn láìkì mi ò láìkì wàhálà bẹ́ẹ̀ so a kò decide pé ká ṣe studio kó create like a place for me in the compound mm. bẹ́ẹ̀ so ibẹ̀ láti ṣe both digital and analog studio. ṣé ìyẹn náà ń pa ẹ̀ yìí ah bẹ́ẹ̀ ni mo mọ̀ ń pa ìtẹ́lẹ̀. lórí kọ̀ǹpútà tẹ ti lọ ṣe yẹn. ah sorry mi ò mọ̀ ń pa ìtẹ́lẹ̀ mm-hmm. bẹ́ẹ̀ ni mi ò mọ̀ ń pa ìtẹ́lẹ̀ mo kọ ẹ mọ̀ òrò olórin ni mí and little um, idea tí mo tún ní láti ta and àwọn producer tí mo bá ṣiṣẹ́ tí mo mọ̀ torí mi ò mọ̀ like two three producer bẹ́ẹ̀ I've met I met more producers mm. since then tí mo ṣe first track mi so àwọn lọ́wọ́ fún mi ní idea mo tún pè àwọn kan náà like àwọn tó tún jẹ́ ọ̀gá sí mi hmm. bẹ́ẹ̀ ni mo tún pè wọ́n mo ṣàlàyé pé ah, mo fẹ́ ṣe kinní o báwo ló ń máa ṣe go through bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n dé advice mi wọ́n put me through gẹ́gẹ́ bí èèyàn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ hmm. so tó ṣe put me through nìyẹn tí mo ṣe di ẹni tó ní studio lẹ́nu lẹ́nu. Hmm. irú studio yìí tẹ̀ ń sọ yẹn kí ni àwọn èèyàn kan táwọn èèyàn máa wá ń ṣe ń bẹ̀ báyìí. Um, wọ́n máa ń ṣe orin single track album live performance. wọ́n máa á eh, track as in track tó máa sọ dorin. ẹ tó máa sọ dorin like single track mm. like orin kan ẹyọ kan tó bá fẹ́ ṣe mm. like that single mi tí mo ṣe irú yẹn ẹ ben mm. eh, àti irú album tí mo ṣe lọ́wọ́ ẹ̀ a lè ṣe nínú studio and live praise tí àwọn olórin máa ń ṣe ní other studio bẹ́ẹ̀ ni ma so à ń ṣe yẹn náà bẹ̀yẹn máa tóbi gan like video shooting if you want to do video shooting náà à ń ṣe ń bẹ̀ náà. ṣe ń bẹ̀ náà ah, ọlá nídìí èṣù ti lówó ah, ó ti sẹ̀ sí wa lára lónìí rẹ̀ ó ti sẹ̀ <laughs> láti ìgbà tó ti wá sí irú studio yẹn kí ni àwọn ìrírí yín pẹ̀lú àwọn bóyá olórin tí wọ́n ń wá tí wọ́n ń wá. Ah, hmm. bẹ́ẹ̀ ló pọ̀ but mi ni do ehm, àwọn míì wà tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe ráyè opportunity pé àwọn méjèèjì ń lọ ní studio ká náà fi opportunity ká wọlé ẹ mọ àwọn míì tó jẹ́ pé èèyàn ò lè bá sọ̀rọ̀ anyhow pé ah ẹ sọ owó mi pé kẹ́ ṣe kinní o ọ kẹ́ sọ half kẹ́ tó ṣe kinní àwọn ni ah ṣé èrè àjọmọ̀ra family ah. ni wá bẹ́ẹ̀ and all those things like that and challenges the producer nígbà míì ẹ mọ̀ pé àwọn producer nígbà míì tí a bá sanwó wọn wọn ní ṣiṣẹ́ so a ní láti sanwó wọn bẹ́ẹ̀ yẹn kó tó ṣiṣẹ́ so bó ṣe rí mi. Hmm. ẹkúṣẹ́ àbí <laughs> ẹkúṣẹ́ takuntakun takuntakun èmi tiẹ̀ fẹ́ bí wọ́n mo fẹ́ bí wọ́n gbà tán ní challenges pẹ̀lú àwọn àwọn artist hmm. ṣé àwọn artist tó bá wá ṣiṣẹ́ yẹn ṣẹ́yìn lè máa produce. ah no ẹ láwọn producers tó máa ṣiṣẹ́ ẹhẹ ṣé ẹ wá ní challenges pẹ̀lú àwọn producers tó wá ń ṣiṣẹ́ fún yín nínú studio. Ah, mo máa ní challenges o bẹ́ẹ̀ ni náà náà ni mo ti sọ ní lẹ́ẹ̀kan pé tí a bá sanwó wọn hmm? like that tó jẹ́ pé àwọn míì artist máa ti book time yìí hmm. máa ti pè producer time bye bye tó jẹ́ pé producer ò ní ṣe eh, so lójú àwọn customer mi a máa rò pé bóyá mò ń parọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ and all those kind of ọ̀rọ̀ bẹ́ẹ̀. àwọn pòdúsà náà tún di wọ́n á di ilé iṣẹ́. wọ́n á di ilé iṣẹ́. so mm. bá a ti rí pé ẹ̀dẹ̀ tí àpò àgbàdo ẹ̀kẹ́ yẹn ti lè fún wọn lówó. Ah, bẹ́ẹ̀ ni exactly. ẹ̀yin ṣé wàá wò pé bóyá kẹ́yìn náà kọ́ iṣẹ́ pòdúsà. ah exactly mo mo ń ronú nípa ẹ̀ láti kọ́ iṣẹ́ pòdúsà tẹ bá rìkọ́ọ̀dù artist débì kan tí pòdùsà bá jẹ ayé sọlọ́pọ́n ẹ jẹ́ ya bọ́ sí di nǹkan ẹ parí iṣẹ́. irú èmi báyìí sìn kò sí bẹ́kà tó máa fi mí sakọ kó bá sakọ kó tẹ kó ra rẹ kó mọ lọ. kó tó dé ọlá ti parí iṣẹ́ <laughs> ti parí ẹ tí ó tún dùn ju ti bẹ́kà lọ. <laughs> abẹ́ ẹ̀rọ lọ́hùn ah. ẹ ẹ jẹ́ àti ìbéèrè bẹ́ẹ̀ àdójúkọ nídìí stúdíò àti gbogbo ẹ̀ nídìí orin kọ kí ni àwọn nǹkan tẹ dojú hmm. kọ. nídìí orin ló pọ̀ jù. Hmm. ẹ ṣe àwò díẹ̀ díẹ̀. tí má ní kí n máa sọ. tó bá ní kí n ká ọdún wọn kọjá <laughs> ẹ <laughs> ó yá ẹ̀ka díẹ̀ ẹ̀ka díẹ̀ fún wa. Um, nínú ìdí orin challenges mi pọ̀ gan-an hmm. ṣé ká ní àwọn celebrities táwọn olókè yìí tó jẹ́ pé ṣe nídìí àní àwọn celebrities tí mò ń wojú olókè tó jẹ́ pé nígbà míì tí mo ní opportunity láti láti pàdé wọn nígbà míì láti ní contact on like that tó jẹ́ pé ọ̀rọ̀ tó máa sọ sí mi nígbà míì hmm. or the way tí n bá ṣe chat pẹ̀lú wọn as in the way tó ṣe máa respond sí mi like that nígbà mo jẹ́ ẹni tó jẹ́ pé tí èèyàn bá sọ̀rọ̀ sí mi. ọ̀dẹ nímọ̀ pé CEO company kan ló ń bá <laughs> sọ̀rọ̀. Ah, ẹ̀dẹ̀ wá wà wí o láìpẹ́ máa show off. ee abẹ́rẹ́ lọ. mi ò láìpẹ́ máa show off <laughs> kódà àwọn mí gan-an ò believe pé mo ní studio mm. àmì chat gba ah, do you have a studio kíní kan nígbà máa nípa ah, no èmi kan mo ní studio gbé studio family ni like that but ẹ mọ̀ èèyàn ní láti máa gba ìtọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run mm. like that so àwọn artist yẹn nígbà míì nígbà míì tó bá tí bá fẹ́ ṣe live nígbà míì tí bá pè ń ah, bye. báyìí báyìí owó tó máa pè fún mi like wọn ò ní rò pé à ẹgbẹ́ ẹgbẹ́ mi ni ẹni yìí o olórin ní ẹ̀ẹ́ agbé owó yẹn ṣá mm, léyàn mm. ẹ̀ lọ mú one hundred thousand wá lọ one fifty wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ordinary life praise nígbà mi máa ní ah, mm. mo kàn decide pé eh, kí n máa lo àwọn tó wà around me for ben, now tí tèmi náà bá gòkè lọ́la tí n bá di celebrities lọ́la ẹ̀hẹ́n I can ah. actually also bring those people ìgbà yẹn around bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ ti jọ di kankan náà gbà yẹn ẹ jẹ́ kí n wá bèrè lè kí ló dé tí àwọn so-called celebrities tán tó pera wọn ní òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn hmm. kéèyàn pé òjíṣẹ́ ọlọ́run bí àjọ ah, yin ọlọ́run o tẹ̀ wá nílé sọ pé lóòótọ́ o bóyá o máa fẹ́ kọ́ ọmọ dání o àbí o máa fẹ́ ṣe o ẹ ṣáà wa ní nǹkan bá dáa o owó mọ́tò àtowó lọ́ǹchì o. <laughs> Um, ah, mi ò ní really so much about that celebrities because ah, mi ò like màkọjá ààyè bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó ni hmm. so ẹ mọ̀ bóyá wọ́n ti feel pé ah star ni wọ́n bẹ́ẹ̀ yẹn hmm. pé àwọn ò ní anything láti ṣe pẹ̀lú àwọn upcoming mọ́ hmm. like that àwọn ti dára ọ̀làjú àwọn tó ti dá àwọn tó ṣe kinní so àwa tá dẹ̀ ń bọ̀ lọ́nà náà àwọn náà a máa fi ọgbọ́n Ọlọ́run náà ṣe. ẹ̀yin dẹkẹrẹ ń fọ́ sára fún wọn bẹ ṣé ń wò wọn lókèrè. <laughs> ọ̀pọ̀lọpọ̀ àwọn celebrities tá à ń sọ yìí náà mm. wọn ò mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ talent làwọn ti ṣẹ́ lórí pa wọ́n ti ṣẹ́ lórí pa nítorí reaction ẹnìkan olórin ẹ̀mí kan mo ti rí odidi olórin ẹ̀mí àwọn upcoming tó dẹ̀ lóhùn ọkọ̀ orin mọ́ hmm. irú ẹni yẹn bẹ́ẹ̀ yẹn ò mọ̀ pé bíbélì dẹ̀ sọ pé Eh, ẹni tó bá mú ìkan hmm. nínú àwọn kéékèèké ìkọsẹ̀ ó ní ó sàn kan sọmọ ọlọmọ ọlọ́run kan wá máa wọ ah, báyìí kan sọ sómi hmm. irú ẹni ẹ bẹ́ẹ̀ kò mọ̀ pé òun ti mú ìkan èèyàn kan mọ̀ bóyá ogun lọ́gàn ló ti mú kọsẹ̀ ó ti mú kọsẹ̀ bọ̀ tẹ́yọ̀ kan tá a mọ̀ lásán ẹyọ kan tí mo rí ni mò ń sọ o tó dẹ̀ jẹ́ pé torí tẹ ó ní òun kàkà kó òun wá máa kọrin gospel òun á lọ kọ ní ayé àkàtúfè dùpá gbé súnmọ́ mi kí n gbé súnmọ́ ẹ. ẹ ó ní ìyẹn tóun bá wọ anywhere tóun bá wọ ah, any club wọ́n máa welcome òun. wọ́n kúkú mọ̀ pẹ́lẹ́sẹ̀ lówó tẹ̀hún lọ́rùn hmm. ju kóun máa wo àwòkọ́ṣe kan tí ò rí bẹ́ẹ̀. tí ò ní túmọ̀ àwòkọ́ṣe lórí irọ́ hmm. àwòkọ́ṣe do what I fúnjú pọ̀ sọ in the outside eh. <laughs> not what I say in the inside n tí ò da ni púpọ̀ wa tí a kóra wa ní olórin ẹ̀mí tó bá tiẹ̀ jẹ́ pé ẹ ń wò ó pé logistics àti nǹkan kan ó ní Yorùbá máa sọ̀kan wọ́n ní pẹ̀lẹ́ lákọ̀ ó lágbo ẹ gbé e kalẹ̀ lọ́nà tó dáa ẹ kàn máa kàn lé wọn dànù ṣákálá pé ọwọ́ ẹgbẹ́ ẹ. lórúkọ ẹ̀ ná kí lórúkọ ẹ̀ ná jẹ́ kí kọ́kọ́ lọ wo Instagram handle ẹ̀ ìwòye fọ́lọ́wà tó ní followers tẹ́ ń rà. Eh, bí ẹ tiẹ̀ rà á ọlọ́run gbogbo àwọn follower ti tiẹ̀ ìwọ agbára ẹ̀ kọ́ agbára ẹ̀ kọ́ ọlọ́run ló ṣe é jẹ́ ká máa fọkàn. ibùgbọ́n àwọn tó rà gan tó ń fọ́lù ẹ̀ náà ọlọ́run náà ni. <laughs> wọ́n fi fọ́lù ẹ̀ wọ́n ò fọ́lù ẹ̀ ẹ̀rí <laughs> eh. ò fọ́lù mi. <laughs> Eh, ẹ dákun ọ̀rọ̀ ìmọ̀ràn ni lórí ètò pẹ̀lú àlejò wa lẹ́nu ṣé ẹ ti sọ nǹkan tẹ̀yìn tẹ̀yìn ṣiṣẹ́ lé lórí fún wa ṣé ó tún wá ní nǹkan kan míì bóyá tẹ̀ ṣì tún fojú sùn bóyá nídìí iṣẹ́ orin yìí àbí nǹkan kan ká máa fìyẹn náà dágbére lọ lórí ètò lónìí. Um, though not really much though ọ̀rọ̀ launching yẹn náà nìkan ni ah, for now. ìyẹn ni wàá mọ̀ sí. Ah! <laughs> ìyẹn plenty. Ah, <laughs> ọ̀rọ̀ launching náà nìkan ló wà on ground for now so pẹ̀lú live pẹ́pẹ́pẹ́ tí a máa ṣe nínú studio náà. Hmm. ó dà ọlọ́run àṣẹ láṣeyọrí ẹ bá ń gba bóyá àwọn ọmọ olórin tàbí àwọn ọ̀dọ́ bíi tiyín náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ní àmọ̀ràn kékeré ká máa fìyẹn náà dágbére lórí ètò lẹ́yìn. Um, nǹkan tí màá kàn sọ fún ẹgbẹ́ ẹgbẹ́ mi ni pé kí wọ́n kọ́ rely ní kọrí láì ní inú Jésù bẹ́ẹ̀ ni kọ́ má kọ́ má believe ní inú bóyá èèyàn kan bẹ́ẹ̀ ni bóyá èèyàn kan máa ṣe àbí not ẹ rí di ọlọ́run pé ọlọ́run máa ṣe and ẹ believe lórí nǹkan tí ẹ ní lórí gift lórí talent tẹ ní hmm. ẹ believe lórí gift àti talent tẹ ní bẹ́ẹ̀ tẹ́ bá rí celebrity tẹ́ bá ń rí celebrities ní ọ̀nà mm. ẹ má wo celebrities yẹn mm. work on yourself bẹ́ẹ̀ni mm. train yourself and call people around you that are older than you three wọ́n mọ̀ jù yín lọ couple tí yín chew I believe you will try me you will see that everything will work out fine mú tẹ̀tẹ̀ ọ̀rọ̀ tán dẹ̀ lọ́rọ̀ tí àlejò wa sọ torí èmi máa ń sọ pé àwọn tẹ́ ẹ̀ sọ pé wọ́n ń yẹ̀yẹ́ yín tó pera wọn ní sẹ́líbírìtì ẹ̀yin lẹ̀ ń kàn sí ẹ̀ àtẹ̀wọ́ ọ̀rọ̀ tẹ̀ pa ó ti pọ̀ jù. nígbẹ̀yìn gbẹ̀yìn tẹ́ rò pé rómọdé lè ṣe tó bá wá ṣe ẹ̀ wá máa ń pa á. ẹ wá ah. yanu kalẹ̀ nígbà kí là tẹ̀wọ́ ìwọ náà gospel artist ni ẹni kejì tẹ́ ń sọ yìí náà gospel artist ni orin ẹ̀mí lẹ́jọ́ ń kan ìjọba ọlọ́run ni gbogbo yín lé èwo ni you are the master you are the this you are the that ẹ̀yin lẹ́ ń kọ́ sí ẹ̀ ẹ̀yin lẹ́ ń jẹ́ kọ́tẹ̀yìn mọ́ rẹ̀ tí kálukú bá gbàgbọ́ nínú rẹ̀ kálukú akúkú mọ̀ pé iṣẹ́ babalá kúkú ń ṣe àti ẹ̀bùn tí ọlọ́run fún kò sọmọ ọṣẹ iṣẹ́ ọlọ́run náà <laughs> èrò lè pọ̀ lẹ́yìn tiẹ̀ lẹ́yìn pé ká kọ respect ara wa bẹ́ẹ̀ ni ó náà ní kálukú dúró lórí ọwọ́ ẹ̀ kò dẹ̀ ń ṣe nípa pé èèyàn kan ti di star la respect ara normally nílé ayé yìí ó yẹ ká fúnra wa ní ọ̀wọ̀ ọ̀wọ̀ nǹkan kan náà tá àwọn sọ yẹn náà nìyẹn kí kálukú fúnra ẹ̀ lọ́wọ́ kí kálukú respect rẹ̀ gẹ́gẹ́ bí àlejò mi ṣe sọ nígbà tí ẹ bá kúkú bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ pàtẹ́wọ́ pàtẹ́wọ́ pàtẹ́wọ́ fún àwọn ọmọ ẹ ṣe tẹ̀mí mọ́lẹ̀ kí n kọ́ kẹ́kọ̀ọ́já mi ẹ tẹ̀mí mọ́lẹ̀ kẹ́kọ̀ọ́já mi òwúlò mi. irú ẹni bẹ́ẹ̀ gan òun gan á mọ irú ipò àtàyè tó wà kò dẹ̀ ní sí àfojú tẹ́ńbẹ́lú ẹnìkan káàkiri ọ̀rọ̀ mọ̀ràn ni ọ̀rọ̀ mọ̀ràn ni sísà mi ẹ bá wa sọ àwọn social media handles yín fáwọn aráalé àti ibi táwọn aráalé tí wọ́n ti lè bá yín pàdé um, orí mm. facebook wùmí mm. jésù so mo wà lórí instagram náà wùmí jésù youtube wùmí jésù náà ni bẹ́ẹ̀ ni wùmí mm-hmm. jésù everything wùmí jésù náà ni google wùmí jésù everything. ẹ ṣe mú ẹ àlejò wa nítorí pé àti ẹ̀pẹ́ yín ẹ̀dẹ̀ jẹ́ wa ṣàdúpẹ́ ẹ máa ronú sí orin kan náà tẹ́ fi dágbére fáwọn aráalé pátápátá tá a bá dágbére tán èkejì mi yóò yóò yá àsìkò wa ti sáré. àsìkò wa ti sáré ká fi èyí ṣe lọ ní mm. ọjọ́ tòní ká máa fi rí àti ayọ̀ pàdé lówùúrọ̀ ọ̀la pẹ̀lú mm. ayọ̀ àti ọlá pẹ̀lú mm. ayọ̀ àti àlàáfíà lágbára Èdùmàrè Yẹ́túndé Adéyẹmọ lèmi jẹ́ èyí fẹ́ ti àtẹ̀jíṣẹ́ ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ lọ sórí ẹ̀rọ Instagram at ayọ̀ngbénu underscore alága ayọ̀ngbénu underscore alága à ń kásẹ̀ ìtúnlẹ̀ náà lọ́jọ́ tòní ọlá bó ṣe mú ẹ ọlọ́run àkókò máa bá wa sọ láṣẹ ọlọ́run ọba ìjọba máa ń sọ̀rọ̀ kan wọn ní kì í dùn púpọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge ilé ìta ti sọ lénìí ẹ̀ a mọ̀ pé ẹ̀yin náà ẹ bá wa kò jẹ́ rọ́ṣirọ́ṣi gbogbo àwọn ètò dẹ̀dà bí ọ̀rọ̀ àmọ̀ràn ẹ ti fi sí ọwọ́ òsì ẹ má fi jẹun ká máa mú lò nítorí ẹ̀ náà làwa náà ṣe jókòó síbí báyìí lọ́jọ́ títì ní orúkọ mi ò tí yí padà Ọlá Ọ̀nàbàjọ́ ni mò ń jẹ́ tẹ́ bá fẹ́ tẹ̀lé mi lórí gbogbo social media house mi pátápátá àtọ̀nàbàjọ ọ̀làwálé gbogbo ẹ̀ lórí instagram lórí facebook lórí youtube àtọ̀nàbàjọ ọ̀làwálé tó bá jẹ́ orí television yorùbá lẹ ti fẹ́ bá èmi pàdé tàbí bá wa pàdé tẹ àtẹ̀jíṣẹ́ yín at Kaftan TV yorùbá gbogbo èròǹgbà yín pátápátá náà la máa rí a sì máa fi èsì tó dáa fún yín náà ni tẹ́yìn bá dàbí Wùmí Jésù tẹ́yìn ṣe nǹkan tàbí èkejì tẹ́yìn náà fẹ́ wá di àlejò wa ẹ fẹ́ wá darapọ̀ lẹ́tà àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa a máa rí a máa fún yín lésì kó tó wá di pé a sọ pé eré àtayọ̀ láti fi pàdé lóòrọ̀ ọ̀la mo mi jésù óyá ẹgbẹ́ orílẹ̀ káfíyẹn náà dágbére fáwọn aráalé ní ààbọ̀ ṣẹ́jú. wẹ́rẹ́ ló bá mi ṣe èé eh, wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe ee wẹ́rẹ́ ló bá mi ṣe ọba oh. tí a kò tó kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe ohun tí a rò pé kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe lórí ètò jíròrò wẹ́rẹ́ ló bá wa ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe gbogbo ará ilé wẹ́rẹ́ ló bá wa ṣe. rò pé kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá wá ṣe. ẹ wo mi dé sóyà ẹ bá àjọ sàrà lé kejì mi bàbá. ètò ìjíròrò òwúrọ̀ ló tún ètò yìí ló ń bá ilé ìgbé yìí káàbọ̀ kí wọ́n máa fi ìlú ẹ̀ kú àbúrò jùbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n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 Captain television yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television yorùbá ní ẹ máa yí kò ń wo Kaftan.